له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Èyí ni ètò ìpìlúgbò tí ó máa dé sí etí gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ní dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ògùnmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa kálọ. alhamdulillahi alladhi bi ni'matihi محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه التابعين لهم بإحسان إلى يوم الدين إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Kí gbogbo ẹ̀yàn wà yára, kí a ń náà fà náà ti gbọ́ wa yara ki a n ti gbo wa ni gbogbo ti ti gbọ́ wa. Ìgbà ọlọ́run bá fún ìsìn ìgbọ́ yín, ọlọ́run bá òní jẹ́ kó di o. Ṣọ́nà gbogbo àwọn ẹ̀yà ara ẹni kankan wá, ọlọ́run kú jọ kó má fi kankan nínú rẹ̀ dáwà láàmú. Ìṣòro àlékún ọlá ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alayhi wa sallam. Ìgbà ọlọ́run kú wa sí àwọn fìṣàbà, àdàwà ń ọlọ́run kú jọ fún ìṣòro ànílẹ̀ dáadáa lójú ọ̀nà ẹ̀sìn yìí. Ó láyé tí yẹn wá yìí tí ń ṣe ìtọ́lọ̀wọ̀n bá lábàá lọ́rùn láti ṣe tí ń ṣe ìrànràn yàtì láyé téèyàn bá ti ṣe ìtọ́kùnkùn ẹ̀dẹ̀ ń ṣe láyé náà ní ẹ̀sìn ọlọ́njọ́májà ṣẹ̀sìn o ẹ̀sìn ìtú ọlọ́run bá kó làbọ̀ wá lọ́rùn yìí náà ní kò ti ṣíṣe rẹ̀ rọ̀ wá lọ́rùn àwọn àbí ọlọ́run kó bá wa kó kòrónà kúrò ńlẹ̀ kó bá wa fòkun sí i kájẹ́ kó tètè di ìtàn ní kíákíákíá kọlọ̀kọ́ máa jẹ́ kí ọkọ̀ ẹ̀bí tó dé yìí kọ́lá wa àà ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ń tẹ́ bára wa fún lọ́wọ́lọ́wọ́ náà ni tó ń lọ irú ìnira tí àwọn èèyàn wà lónìí ìpáyín kíkẹ́ àìrí jẹ àìrínú nírọ̀rùn ọ̀dá tó dá láìṣe pé yàn mú ṣùgbọ́n tó ṣẹlẹ̀ dàbí ìgbà tí yàn mú àwọn èèyàn wá bùkátà sí tí wọ́n fẹ́ jù tí wọ́n fẹ́ mu àwọn àríkú yẹ ká sọ̀rọ̀ ọlọ́run bọ́ wa sọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ tí sànúbi sallallahu alaihi wasallam káwọn èèyàn fi mọ̀ wípé dandan ni fún wa láwa tá a bá ní tó ṣẹ́kù lónìí láti jẹ́ kó gbọ́dọ̀ ẹni tí ò ní pàápàá jùlọ tí yàn fẹ́ jẹ àwọn bàbá ilẹ̀ Yorùbá ní tí ò wá ni tó máa tó máa ń jẹ́ kí n tó ń sábà ṣerọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni kó ṣà máa pọ̀ sí kó máa pọ̀ sí ọlọ́run bá ní aṣẹ́tọ́n. aṣẹ́tọ́n ya'idukumul faqra wa ya'murukum bil fahsha. ọlọ́run ṣètọ́n ló ń bẹ̀rù òṣì bá àwọn èèyàn jẹ́ ẹni tó bá ti kọ́ni sí ẹ fún yà ní 200 ibi jẹ́ sọ́lẹ̀ mi mr 200 ni wọ́n ń pè nọ́rẹ́bù 200 ni wọ́n ń pè ṣíàmà 200 ni wọ́n ń pè tó kí n fún yà lówó tó lè tó káni káni 200 rírà lónìí kọ̀rọ̀ àti gàrí ṣètọ́nì ní ń tọ́rọ òṣìbá tó fòrò kúkọ̀ ń bá náà tó pàtàkì fún yà tó nǹkan onílé tán. ọ̀yà mọ́kàn bílfà ṣẹṣá. ọwọ́ lọ wọ abúrú tó wà lára àwọn èèyàn èṣù tó ń dẹ́rù èṣì wọ́n yẹn èṣù yẹn náà ló ń pa wọ́n láṣẹ kí wọ́n hùwà bàjẹ́ àwọn tó lè ra kọrẹ lè ra oúnjẹ tó bá wá dé agbo lọ́rùn lọ tó bá kú ẹ̀rí wọn ẹ̀wọ̀n wọn nínú ẹ̀kí ń báyìí nìsìn ẹ̀wọ̀n ládùúgbò iṣẹ́ rí fún wọ́n wà nílé wọ́n wà láyé wọ́n rí nǹkan lọ báyìí wọ́n wà á oúnjẹ fún yàn wọ́n fún lówó ẹwà tí kí tó wà pa màálù owó kárí ni ikú ni ṣètọ́ ní pa wọn láṣẹ kí ẹ ṣe والله يعدكم مغفرة منه وفضلا ṣùgbọ́n ọ̀rọ̀ subhanahu wa ta'ala tó ń fẹ́ tó ń kọ́ aláṣẹ náà ni ó ṣe wá ládùn pípa bá ti ń ná tàà ń ṣàánú àwọn èèyàn tàn dáhùn nínú àwọn fúrújì wọ́n wọ́n dìgbà ọlọ́lá tó. Àdéhùn ni kéèyàn bá ti ṣe dáadáa agbádáadáa padà látọ̀dọ̀ ọlọ́run. Ọlọ́run bá ní ọ̀hún kìtì yábùnà àdàmá, ọ̀fìkì yábùnà àdàmá, ọ̀fìkì àlẹ́. Ànábì ni Ìjọba ànábì Ádámù, ọ̀nà ọlọ́run bá fi kún náà nínú tí wọ́n náà ní fáwọn èèyàn ọ̀. Ó sì kí àlẹ́ ìkà. Náà náà ń tèmi náà ní lọ́dọ̀, àná fún wọn náà. Aya ta kàí wà nù Suratul Baqara. Quran 2 verse 268. Afẹ́fẹ́rẹ́ mọ́ hadithu ilé iná fi tẹ̀lé lónìí. Àbú Kábíṣà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn gbọ́ àwọn gbọ́ láti ẹnu ànábì wípà náà bìtọ̀ wípé. Yaqulu falafa tunni uqsimu alayhinna. Àbú Kábíṣà ni àwọn gbọ́ tánàbì sallallahu alaihi wasallam pé

inú mi ò dùn kí ní yóò tó rí wá dáadáa yìí. ẹnìkan fa máa lọ àbídì ní fádákọ́. ẹni tí wọ́n fẹ́ ti ẹ̀hùn àbàjẹ́ gbà pé tàbá fẹ́ fáṣẹ́ lè gbẹ ọlọ́run tó ọlọ́run wọ́lá tó ònà máa fi ń mu tí ìlú fi ń ra ọtí fún àwọn èèyàn ọlọ́run fi ń ṣe ìṣìnà ṣó lè sọrú ẹ̀ wọ́lá tó ìlú máa fi ń ṣe òkú ṣó lè sọrú ẹ̀ anábìnrin owó níná iná ìtawó táwọn bàbá wa sọ tó bá jọ́nà dáadáa ni ẹlẹ́ẹ̀kejì. Wọ̀lá rúlì máa ti dùn mọ̀bìlá mẹ́ta fọ́kọ̀rọ̀ àlẹ́ ìhá ìlà àzádàhùnláhùn ìzá. Onílẹ̀ kejì tó ń fọ́lọ́ ń búra fún wa lórí ẹ̀ ni pé gbogbo ìgbà yóò tí wọ́n bá fi lè ṣàbòsí fẹ́rú kan, ẹrú yẹn wá ṣe sùúrù lórí àbòsí táwọn yẹn kan ṣe fún un sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n jìtẹ́ rẹ̀ wọ́n jàǹbá rẹ̀ wọ́n ṣe tí ó dá fún ọgbẹ̀sọ́ rẹ̀ lọ́nà ìtọ́ ó wá ṣe sùúrù ó náà mọ̀nà tó ń lè fi dárúkọ jù wálà ṣùgbọ́n ṣe sùúrù anábìnrin tó bá ṣe sùúrù báyìí wọ́n máa níyì àwọn ọlọ́tí àwọn alábòsí àwọn ẹlẹ́gbọ́n àwọn nílára àwọn abáwá dẹni yẹpẹrẹ àwọn máa dẹni Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta. Wọ̀lá fàtàhà ti dùn bàbá masàlá ti ní ilá fàtàhà lọ́rùn àlẹ́yìn bàbá fàkìrì. Alábìsọ̀lọ́ ọ̀nà kan ní ẹni kọ̀ ní ṣínà kó máa bára fúnra rẹ̀, ọ̀ṣẹ̀ bára di nǹkan rí àti tó wá tó òṣèlú máa bìyàn ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀. ilé jẹ́ àdìsù ìpínlẹ̀ àkọ́kọ́ ìpínlẹ̀ ẹlẹ́kejì nínú àdìsù ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní. ọ̀la iná máa dún ní àlẹ́ ọ̀rọ̀bà àti nàfàrí razaqallahu malan wa ilma. Ẹni àkọ́kọ́ ọlọ́run ọba fún lówó, ọlọ́run tún fún fihi rabbahu. Ó lè pẹ́ ọlọ́run ọba níbi ìmọ̀tọ́lọ́run bá fún àkúrò yìí. Ó ṣe ń rahimahu. Ó tún jẹ́ ọkùnrin tó pẹ̀lú ohun tọ́lọ́run bá fi kẹ́. Wàyàílámù líláhí fi ìhì àpá. Gbogbo ẹ̀tọ́ ọlọ́run ọba nínú dúkìá rẹ̀ ló ń ṣe. Ó mọ tọ́lọ́run ọba fẹ́ ẹ̀sìn tọ́lọ́run ọba ọ̀fẹ́. Ìṣun tọ́lọ́run ọba ọ̀fẹ́ tọ́lọ́run ọfẹ́ ló ń ṣe. Ọ̀gá bí a fún tọ́lì manazil. Anábìnrin ilé ìlú máa wà ní ààyè tó dáadì tó rẹwà jù kan ńlá nígbà ìgbàlẹ̀ kíyàmà. First class level àwọn eléyàn wà. Ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀bí razaqahu Allahu ilman. Anábìnrin lè yẹ náà bá fún ní mímọ̀. Walam yarzuqahu malan. Tó wà ń lẹ̀ mọ́ wà ń lẹ̀ ṣùgbọ́n kò sówó. Fàhọ́wà fàájì kan níyà. Ṣùgbọ́n ni yẹ̀ rẹ̀ ta. Ṣàpẹ́lú. Ó náà wá ń sọ ah, tù bí a máa lè fúlàní. ó ní ọlọ́run ká ní mo lọ ní owó lọ́wọ́ ni àmì náà bá máa náà bá máa ra rẹ̀ sáàmì ọ̀ lásìkò yìí ká ní mo lọ ní ní bá máa ṣàánú àwọn èèyàn àwọn èèyàn bá máa máa jẹun sí mi lọ́rùn lásìkò rẹ̀ yìí àsìkò kòrónà bá máa ti gbá ládàá rẹ̀ kíkẹ́ àwọn míì ti gbá ládàá rẹ̀ kíkẹ́ àwọn èèyàn wá wọ́n bí àpà ẹni tó ń nímọ̀ tí ò lówó ó wá ń káwọn lára kápálẹ̀ mi náà náwó lọ́wọ́ ní ìgbà tí a pa oúnjẹ. láàrin túbí amẹ́lì ìfọ̀lá ní fọwọ́ àbí ní yá tí ìfà àjọrò máa zàwà. ọwọ́ náà látara àníyàn rẹ tó ní nínú agbálada bíbà tó náwó ṣùgbọ́n kò rówó náà ṣùgbọ́n ní àníyàn rẹ. wọ́n bí kí razaqahu Allahu Òun ẹni tí ó tọ́lọ́wọ́ bá fún ní owó. Wà láàmì ọdún zọkọ̀ òun lè máa. Títí àwọn àńlẹ̀ ṣùgbọ́n kò ní mọ̀ bó ṣe fẹ́ lò. Òkú wá ní ọpọtínítà àwọn àfáà súnà kan máa kọ́ bó ṣe fẹ́ ná. Àwọn àfáà tí wọ́n tún súnmọ́ tó lọ́n ṣàdúrà ń pariwo ń kàn gbówó lọ́wọ́ ẹ̀. Òun náà mọ bó ṣe yẹ kóun ṣe é. ولم يرزقه علما فهو يخطط في ماله بغير علم wọ́n tẹ̀rẹ̀ tí ń ṣe owó yẹn ṣe kú ṣe fáwọn apá ṣe ní kó pẹran ló ń pẹran ṣe ní kó ṣe lé gbogbo náà ṣe ń ṣọ́gbọ́ náà ló tún ṣòkú ń tó ìwọ́ kú tó ṣe ló ń pẹ̀lú. àwọn ẹ̀kọ́ mi tó fi máa lè rí gbogbo ilẹ̀ láyẹ̀ tàbí ìfìyà àgbà ó wà láyẹ̀ sí ló fi ìrọ̀ àfihàn ó. ولا يعلم لله فيه حقا فهذا بأخبار المنازل إليه àwọn ẹni tí a fi tó náà máa dé sí ibi tó dá ní ìjọba kí a mọ̀ ìnákùnà ló ń náwó rẹ̀ kò fi tọ́lọ̀ àwọn àdìrí ẹni ẹlẹ́kẹrin ta fẹ́ parí rẹ̀ sílẹ̀. ìyàmì arúzúkọ̀ owó lọ́rọ̀ máa láwọn wà láàrínlẹ́mọ́. ẹwà gbọ́bọ́rọ̀ ilé ìṣeré ọ̀rọ̀ ilé burú jáì olóòkù nímà. Allahu akbar ọlọ́mà ti rí ṣàdánwò fún àwọn ọmọ wa ọ̀. Ah, لعملت فيه بعمل فلاني kálò wọn náà ní owó lọ́wọ́ ní bí bàbá lámọ́yí tó máa ń lọ nínú owó ń lé ọtí ilé tó máa ń pè lérí wà àdúgbò tó máa ń gbọ́ gíní sínú mọ́tò Bọ́ náà bá ti máa náwó tó náà nìyẹn, à tó ń bá ní wọ́n gbangboro ọlọ́run, tí Subhanallah. Wọ́n fẹ́ kú. Olówó kò ní mọ̀ ní wọ́n fẹ́ kú. Fàhó Adínì yá ti yí ìfàwé zero nù náà sàwá, ìfàwé mm, zero nù náà sàwá. Irú ilé ìlẹ́tara níyàn burúkú tó níyìí, irú ìnáwó ìnákúnná tí wọ́n á kọ fún ìtò ní tó ná nàkúnná ni wọ́n máa kọ kalẹ̀ fún náà látara kó náà láàníyàn tí ó dá hadith àdíṣù lẹ́sẹ̀ ńlẹ̀ ni rawahu al-imam at-Tirmidhi àfọwà Albani ní àdíṣù lálàáfíà ni ẹ̀yàn wà yàwá nínú ẹ̀sìn èyí tẹ̀yìn náà ní tẹ̀yìn náà ná ìpínlẹ̀ kàtígórì wo lọ fọ́ọ̀lù sí nínú tí ń gbà lásìkò ilé kò ná jáde àwọn náà ṣe ń pa pàtàkì láwọn olóṣèlú wọ́n tẹ́yìn náà níyẹn náà ní omi ní lásìkò oṣù bọ́kà ní ìjọ títa bẹ́ẹ̀ tó ní kòrónà náà náà ń parọ́ mọ́ ilé kákáyọ̀ ọlọ́run ǹjẹ́ ọlọ́run bá kújọ pé ṣe wá lẹ́ni táwọn èèyàn tara rẹ̀ jẹ àǹfààní kí wọ́n ṣe wá lẹ́ni tí àwọn èèyàn rí tí wọ́n pò ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bọ́ ní ìbéèrè àti tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa òun náà ní 080 35 75 14 66